rèé àwọn ọjọ́ òní àti ọjọ́ iwájú ìsúré kábíyèsí ẹ oríire you have very distinguished children you have very distinguished youth kábíyèsí ní ọlọ́run ó dà yín kábíyèsí ní ẹ̀ní kú sọ̀nà bí ọkọ̀ tí ò da kábíyèsí ní lágbára ọlọ́run àwọn òní kankan nù yín wọ́n ní ẹ̀ máa lọ gbòòrò ẹ̀ sì máa bọ̀ gbòòrò gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé wọ́n ní a máa yọ wọ́n ní tọdún tí wọ́n á dùn jù yín lọ kábíyèsí lẹ́sùn oríire o lágbára ọlọ́run ò ní mú ìró ìbànújẹ́ wá fún kábíyèsí lórí yín ẹ ṣeun ẹ̀yin ọ̀dọ́ president yín dà. Ah. thank you àwọn napgas dà nabugas àwọn nabugas rèé o. sport nìyẹn national leader of ọ̀gá ẹ̀ẹ́dà thank you very much tọ́. The Classic 84 Club. ọ̀bẹ mọ̀ bọ̀ solar solar club solar club ẹ̀ dìde sólà sólà dà sólà club ó yá sólà club ok the classic the classic eighty four the classic the classic àwọn the classic wọ́n bọ̀ yìí kábíyèsí the classic eighty four àwọn ni wọ́n bọ̀ wá kí kábíyèsí yìí the classic the classic eighty four àwọn náà bọ̀ wá kí kábíyèsí kábíyèsí this is the classic the classic club eighty four. kábíyèsí lẹ́yìn bá ti ṣe ẹ̀rọ náà gbígbà a mọ̀ dá fún thank you very much sola want sola there. the classic kúnlé. àwọn sola rí see. thank you very much Thank you. I want thank you àwọn sólà rèé kábíyèsí tó ẹ jẹ́ kí thank you ní báyìí thank you thank you thank you wọ́n ti wá ní báyìí kábíyèsí Mansuru Balógun kọ́ máa bọ̀ Mansuru Balógun ẹ ṣé o ọ̀yá o thank you thank you thank you thank you thank you. Thank you ó ti tó o. club eighty five club eighty five ẹ máa bọ̀ kábíyèsí àwọn àwọn ọ̀dọ́ yarí o àwọn ọ̀dọ́ yarí o club eighty five club eighty five àwọn ọ̀dọ́ yarí o àwọn ọ̀dọ́ yarí o club eighty five dà club eighty five ọyẹ ẹ máa bọ̀ kábíyèsí amen wà á dà fún ẹ wà á dàgbà kábíyèsí club eighty five rèé o. àwọn club eighty five ní báyìí thank you. thank you ẹ ṣé o ẹ ṣé o ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ thank you thank you thank you thank you ọ̀dọ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Thank you, thank you, thank you, thank you. Thank you, the youths. Thank you, the youths. Thank you, the youths. No youth, no nation. Thank you. Ó ti tó, eléwo ló ń jó yìí. Ó ti tó. Ó ti tó. Èsì kẹ́ mú kúrò níbẹ̀ thank you ẹ ṣe o ẹ jẹ́ ká betísì kéde yìí àló ti tó ọlọ́run o bá máa ṣe sara bá máa ṣe bá máa ṣe ṣe wọ ìwé ìsìnwá yìí kábíyèsí aláyélúwà ẹ jẹ́ afetísì kéde yìí kábíyèsí ní ní báyìí àwọn kábíyèsí orí adé ọ̀run lẹ̀kẹ̀ tí wọ́n bá wọn ṣe ẹ̀yẹ lọ́jọ́ tòní tá a bá ti kúrò bí wọ́n ní a máa lọ sí ààfin lọ́dọ̀ kábíyèsí ibi ìlà máa gbà lọ tí wọ́n ju ìbẹ̀ àfa àti màmá wa olórí àgbà olórí bàbá wa Bánjọ àti gbogbo àwọn olórí tó wà ń bí àárọ̀ akọ̀wọ́ ní pẹ̀lú kábíyèsí ibẹ̀ ní ìpàdé second eh, eh, ìpàdé two ibẹ̀ lọ́wà gbogbo àwa tó kù ọ̀dà níbi wọ́n ti tọ́jú wa àwọn àwọn àlejò pátápátá bí a ṣe rìnrìn wa òun náà ni mo ti sọ fún wa ìyá tẹ̀lé kábíyèsí láti lọ rè ṣe fàájì. Eh, tọ́ba àdínlọ́ ìdúpẹ́ ní church ní the most pure head of. Uh, Eh, Mary Catholic Church ìṣúrẹ́ńbí láago mẹ́wàá lágbára ọlọ́run gbogbo ẹni tí ọba yẹ kẹ́ ẹ̀ náwó fún mi táyà sí ọyẹ ẹ̀ máa bọ̀ báyìí kí mo ṣe ń pe Reverend Father Ọ̀nàsànyà to come and give us kó tó débẹ̀ vote of thanks you want to have the vote of thanks I mean, eh, eh, vote of thanks AS Kadiri General Secretary Kotutat. tó di november twenty one Obelu ń lọ sí Ìjẹ̀bú Òde ní Mọ̀gẹ́bẹ̀lú tó di twenty third november a wà wálé ọdún Obelu both of us. Ah, mo kí kábíyèsí ọláyélúwà ọba abdulsamad ọlámilékan kasali di Obelu of Ìṣúrẹ́ ah, ní orúkọ kábíyèsí àti Eshure Community Development Association as well as sons and daughters of Eshure Kingdom. We want to appreciate everybody that comes around to share this uh, occasion with us, especially Olori Agba, who came right away from Ijebode The chairman of this occasion, Professor Titi Hassan, you are equally appreciated. The chairperson, Egbamitoda Antimitoda Yalaja of Chief Mrs. Omolara Kusaya, you are equally appreciated, ma. All the obas, the ballers, the council of chiefs, and dignitaries of Echure, the alasalatus the agboluwẹri gbogbo àwọn clubs and uh, societies tó wá christian associations and the youth too we appreciate all of you ọlọ́run tó ṣọ́ wa débi láyọ̀ àtàláfíà aṣọ wa padà sí ààyè wa láyọ̀ àtàláfíà o adúpẹ́ àtúnọpẹ́ dá o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú ọjọ́ ìníró fún wa bó ṣe wà agolúwẹ̀rí àfẹ̀yìn náà sílẹ̀ o àwọn olórin ẹ ṣé o àwọn onílù o àwa tá à ń gbowó náà àdúpẹ́ lọ́wọ́ àwa náà kábíyèsí mo kí gbogbo yín o orí adé ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ kí jẹ́ gbogbo alálè dárúkọ ẹ má bínú gbogbo àwọn olórí láàfin àkí gbogbo yín ẹ o and the imam too reverend fathers you are equally all appreciated olórí lágbóolúwẹrí ẹ ṣé o olórí ẹbí aláràdà where uh, eh, the cabbage uh, eh, comes from you are all appreciated gbogbo our ruling houses mẹ́rẹ̀ẹ̀rin gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣé o tẹ̀ mú ọjọ́ rẹ̀ church mẹ́wàá church wà lọ́la ní most part of Mary thanksgiving service ten o'clock ní ní èsùrè ń bí kẹsẹ̀ wá pé o. Once again, you are all appreciated. God bless you all. Èmi náà kí MC bó ti kò á padà jọ mẹ́jọ. Sylvester ọ̀nà closing prayer sir. Sir. Lágbára ọlọ́run problem. Ọ̀la ni kẹ́kẹ́ tẹ́ fún gbọ́ ìránṣẹ́. ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ ká dìde dúró lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ àmín. wọ́n ní wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe. èyí gan ló fa ọpẹ́ tá à ń dá lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ fún oore ọ̀fẹ́ ọjọ́ òní adúpẹ́ pé gbogbo bá a di ṣe rò sí. Si bẹ́ẹ̀ náà ni ọlọ́run lódùmarè wá bá wa rò sí olúwa kó gba ọpẹ́ àti ìyìn wa. a ti ṣe gbogbo ètò náà gẹ́gẹ́ bí wọ́n ti ní ká ṣe é ohun gbogbo sì ti rí bó ti yẹ kó rí a lọ́dọ̀ ọlọ́run olúwa kó gba ọpẹ́ wa olúwa kó gba ìyìn wa. ní wákàtí ọ̀wọ̀ yìí a fẹ́ máa lọ sí ilé a fi ara wa ṣe abẹ́ ìtọ́jú àti ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run lódùmarè lílọ wa a ó bá ire pàdé lílọ wa a ó bá ilé ní rere àti ní ayọ̀ àbámọ̀ a wá sí ẹtúmọ́ra déédéé ṣúre kò ní jẹ́ kò ní jẹ́ pàtì ẹnìkọ̀ọ̀kan nù wa o. ìwòye àmọ́dún ojú á ẹsẹ̀ gbogbo àwọn ọmọ ọlọ́run bá wọn ṣe ẹtúmọ́ra dé ìtó bọ̀ lọ́dún tó ń bọ̀ lágbára ọlọ́run nítorí pé ńgbàdá bá débẹ̀ ńgbàdá bá wá àtúnbọ̀ wá ń fún abẹ́ o olúwa kó ọpẹ́ wa o. olúwa kó gba ẹ̀yìn wa o olúwa kó gba àwọn àdúrà wa o kó ṣe nǹkan rere fún wa o gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olúwa kó dó tì wá olúwa kó wà pẹ̀lú wa ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ olúwa ẹni tí ó dá ọ̀run ayé kí olúwa wà pẹ̀lú yín kí ó sì wà kí ọlọ́run lódùmarè bùkún fún yín bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àmín ẹ bá mi kí aleluya o ẹyọ kan péré lẹkẹ ẹjẹ kó jẹ́ bíi mẹ́ta hallelujah hallelujah hallelujah. a ti parí mísà ah sorry ọyẹ ẹjẹ ajógbẹ̀dù àwọn onígbẹ̀dù kábíyèsí ní kẹ́ ẹ sí gbẹ̀dù gbogbo àwọn kábíyèsí wọn á jó pẹ̀dú báyìí níwájú àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ ọ̀yá ọ̀yá ìjà jó pẹ̀dú gbẹ̀dú gbẹ̀dú gbẹ̀dẹ̀dẹ̀gẹ̀dẹ̀. mowers.